Hey, my God. Please, um, Obim, Bear, um, your brother that agreed to Sokumbo now, call, call this hey, person now. Àwọn náà ni mo fẹ́ pè ní sùúrù. Ó ti ń pè mí ní báà náà, àárọ̀ lọ́jọ́ ọ̀run nílẹ̀ o. Mo máa pè wọ́n sìn. Adédìméjì Lateef jẹ́ gbajúgbajà òṣèré orílẹ̀-èdè Nàìjíríà tí ó ní òkìkí nínú eré sinimá. Ó jẹ́ olókìkí fún àwọn ọgbọ́n òṣèré tí ó ń yani lẹ́nu àti agbára rẹ̀ láti ṣe eré bíi tòótọ́ lórí amóhùnmáwòrán. Ẹ káàárọ̀. Lateef. Ẹ̀hẹ́ sorry ṣeun ok. mo n try. ṣẹ́yìn ni. tí mo fẹ́ kọ́ yàn mọ́tò. yẹ. ẹ̀yin mo fẹ́ kọ́ mọ́tò ni. ẹ má bọ ah, mọ́tò ní gbà yín. ó ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ fíìmù àti àwọn sinimá àgbéléwò tí ó sì ti di ààyò ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pẹ̀lú iṣẹ́ ṣíṣe rẹ̀. Jesus Jesus Jesus how did I find myself at this destination? Obim. Hmm? Obim. Eh? Obim. Kèéfì gàgbọ́n kèé fi jọkí mà. Charlie is there something you are not telling me? Are you guys related to China in any way? Ipa rẹ̀ ní oríṣiríṣi ọ̀nà gẹ́gẹ́ bí òṣèré fún un ní àyè láti ṣe àfihàn ẹ̀bùn òṣèré rẹ̀ ní ọ̀nà púpọ̀ láti eré líle sí ti adẹ́rìnpani. Ó tún jẹ́ ọlọ́yàyà tí ó sì ń lo ẹ̀rọ ayélujára rẹ̀ lóòrèkóòrè. Excuse me, it's not next of kin, it's next of kin okay, it's Kim, and that was Kim, and I was going to even say Kimberly or something, whichever one that comes, this is her here. Ó ń jẹ́ kí àwọn olólùfẹ́ rẹ̀ mọ bí ó ṣe ń lọ pẹ̀lú ìgbésí ayé rẹ̀. Èyí jẹ́ kí ìbáṣepọ̀ tí ó dán mọ́rán wà láàárín òun pẹ̀lú àwọn olólùfẹ́ rẹ̀. The man of God, ẹ. Eh? Bẹ́ẹ̀ni, Ọlọ́run ló fẹ́ gbà yẹn. God, ah. ó fẹ́ gbà mí. Bẹ́ẹ̀ni. To where? Ọlọ́run ní arákùnrin tí ó wà ní inú, because amúmeri ní inú ẹ̀mí. Okay. N pé bíi kọ̀ńténà kan kọ́ńténà. ìfọkànsìn rẹ̀ sí iṣẹ́ ọnà àti ìfẹ́ rẹ̀ fún eré onítàntàn nínú gbogbo iṣẹ́ tí ó ń ṣe. ó tẹ̀síwájú láti máa ṣe dáadáa lójú aráyé àti pé ó jẹ́ ẹnìkan láti fojúsùn fún ní iléeṣẹ́ amúlùúdùn ti orílẹ̀ nàìjíríà.